tí o ka mọ́ nínú wàhálà awẹ́rẹ́ wọn sọ̀rọ̀ asọ̀wà a ọ̀nà nọ̀rẹ́ dìrì ọ̀sọ̀rọ̀ sùúrù sọ̀sọ̀ nìyẹn asọ̀wà bímọ àná superlative kìnnà kó ọ̀sọ̀rọ̀ náà kúrò dìrì wúni ọ̀nà ìkàkà mina lẹ́dí yẹ́kọ̀ òfin haram ọ̀nà ìkà ọ̀hún haram ọ̀nà bá bẹ tààrọ̀ bíbí wọ́tà haraj ọ̀rọ̀ náà ìkà ọ̀nà haram bí olùkà sọ̀rọ̀ sẹ́wẹ̀ òtí ìkàntà ìgbéyìí olùkà ẹ̀ máa wà ní yàrá ọ̀mọ̀lẹ́yìn.

ọdí sọdá ọdí aṣọwé òrùkọ ọ̀rọ̀ ọdún mi kọ́ọ̀bù lọ́dọ̀ọ̀hún mi ọmọdé mi káàbùrì ọ̀nláì lọ́dí àgọ́ ọ̀nà ọ̀nà ọ̀nyẹ́wò kàkà àwọn brọ́dà wọn it is there written every ah ah inú wọn tó ọmọdé adéhùsọ̀tò sọ̀rọ̀ ẹ̀ musa yìí mà tòlù kazab i think he really destruction and that woman àbúrò lù kọ́ sọmẹ ẹyẹ na ọsẹ nyina wọn lọdọ wọn rẹ aza aza ọkọ ayẹsẹ kọla kọla kọla àbá aza wọn náà wọpọ ìnáwó yẹn ayẹsẹ kọla gọyẹwò nínú ọkọ jọ wọn wọn. Hmm? àná wọn yà kọsá nà. musa yi ma tó kazab ọkà kókò yẹ ọmọ ìdísíkà ká anébi ọwọ́ sunáà ọmọ bàbá mọ̀gá lónìí náà. lẹ́yìn mọ̀nà kọ̀rọ̀ ìhóòrò yá màá nàá rẹ̀ wọ́n ní kọ́ ọ̀tún kàṣẹ́ tẹ̀lé àmì battle of wọ́n ní anásìmàṣà wọ́n sì fẹ́ bí ẹ̀rọ nínú ọ̀rọ̀ ha wọ́n tún lè yọ̀ ọ́ kó tún lè wé èṣù asalaamualeykum ya muhammad itakila wàdín fìnnà kàlàntàdì wàlàm anna lana nisful ard wàlàkà nisful ard. Eh? wa ana nabiyullah kama anta nabiyullah ọ̀rọ̀ sọ́dà àwọn òṣìkílọ́ tó múlò wá sọ́dà títà ọmọ kò hé rẹ̀ dáwọ̀ ẹ̀ ká ọ̀nà rẹ̀ níbi àmọ̀ ẹ̀rọ rẹ̀ ọmọ rẹ̀ ọ̀rọ̀ oṣù máa kà mú nà ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí. so wíwá rẹ̀ pẹ̀lú mà níbi yìí ó tún ṣe máa bá kà look at ẹ̀ náà pọ́n kátà rẹ̀ àdìgbò àríyànjú náà kà kí sọ́dọ̀ wà rọ̀ àmì ẹ̀rọ lọ́kẹ́ náà kò sí gbà bọ́ọ̀mù ka wà láì rí àwọn àkùrẹ́ da dáì ní rẹ̀ náà abẹ́rẹ́ náà kùrẹ́ so more than half of them dá wọ́n rárá anáka ẹni alùpùpù ọ̀nà mẹ́ka sẹ́yìn kókó bá ilé kùránì inú ṣe náà máa dì sí èyí ọ̀tọ̀ lẹ́yìn ní bí ike ọ̀bọ̀t plan na mi dẹ́ ọ̀ká tó amúlá ẹ̀ṣẹ̀ náà ọ̀ká ọ̀nà ìṣẹ̀ mọ́ náà ní president àkẹ́ ẹ̀dá wọ̀ inú na usman dẹ́mi kudi wọn ẹ̀ṣẹ̀ tẹ dukara dáhùn yìí tó dáṣọ láwọn abẹ́rẹ́ wọn for weeks dáhùn yìí ẹ̀kọ́ ìyá dáwọ́ ẹni mo ṣe dín àlè dàkà ọ̀dọ́nà rẹ̀ yẹn ká ṣe dín àlè ọ̀nà àkọ́rọ̀ o dàkà tó wọn lébi ọ̀nà kọ́sọ́ làárọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́dún ìwé rẹ̀ bẹ́ẹ̀ kó àwọn mẹ̀wọ́n mẹ̀wọ́n ẹ̀wọ́ mẹ̀yàn náà oríṣiríṣi dín àlè náà wọn kà dáhùn sani láti pọ́ọ̀lù náà kọ́ sí tó ń sáré hasan báwo wọn. so ẹ̀kọ́ <laughs> mi náà tó ọmọ tó máa jẹ ẹni tí ibi ní sáré ẹni ẹ̀ka tó kù tó ọ̀la ẹni ibi ní ká lè kọ́ lóòrè wọn ọdún òwe ìlú mọ̀nà ọ̀la àkùsà ọdún mọ̀nà wọn kàwé dé yẹn ẹni wọn sọ̀rọ̀ gbọ́nà jamal abdul nasir was one of the first students in National Banner Dr. Dona join the government. All that companies are wrong. Eh? eh? eh And I'm here. Hatta, Abu Ken National Banner in your title. Eji Israelite ni ko Arab Israeli war in 1925 or 1945. Ejakwo Omuri Osis, one of the Allah nyazarba mene kofi ene wananya katero oya deshi tizwe mene dadu wakanan abe kure ne wa dawa da dawa le ma ejema le nasi doka ah ho azan ne ene ni jawa iso mis ka ba so jes zeru je me ha ko nyala ka ne kise na ba ne kubu ra bin dawa za obu ya start etere da tola an ga ka ka wo ran hasan ba ne ebe ko aku dawa wa ko ama awo tí o ma na yi na industry da so kẹndọ ìyá wọn kaka hẹn ta ta ta ta dọwọ wọn ní tẹ́lẹ̀ lọ. as an example na what the next thing lónìí di gọọmenti yẹn ni wìtí ọ̀n ti kú wọn na kọ́mìtì dá kíkọ́ ẹ̀mí hẹn dáná wọn na kọ́mìtì kọ́ ẹ̀mí náà àbí wọn ni mùsùlùmí náà dáta wọn àzáwà lọ nínú wọn. ẹ yà àzáwà lọ nínú wọn ṣe kútù bọ́ níbi dáhìí kẹtọ́ ọ̀rọ̀ amẹ́ríkà wọn ni wọn ni kadulika bọ́ọ̀sì ànyẹ́rẹ́ aka ah the end of the world is dead ẹ́n wẹ́ẹ̀ kẹ́ni ní èdè ká ọ̀tọ́ máa ń dọ̀ wọ́n ni ẹ̀ wẹ́ẹ̀ kẹ́sọ̀ ló bá nà ọkùnrin kó àmà hasanà bá nà rahmatulah alẹ́ ọmọ yìí twenty years àbẹ́rẹ́ náà all this law aristotle sáfsáwì lọ́kẹ̀rẹ́ the first one in him don answer because you know when you answer bẹ́ẹ̀ ni revert ọdún lè ka abẹ́ẹ̀ náà lọ́wọ́ mu kọ́rọ̀ alfaroj istanbuli abẹ́ẹ̀ ni. Guys, gave David. Then he do another car. Come on. And then he perfect over that. So don't always tired. Abi matiri ije ne ni nye ne ne yuzu na chensa ile democracy ba ana kowa. Say kutu bo wono na lai go say is pro America. Don ya America ni jim tolo. But ago ka Christian no That's not the word destroyed. So that eh, Royal no instead go use Islam. They are against Islam bọ́ọ̀bá jẹ́ ṣe kútùbù iná fi ìdánwò nílé ká ọ̀gá ọ̀dọ́ ká. ọ ẹ̀yìn kò mọ ọmọ oṣù ọ̀gá ni ẹ̀yìn kò mọ ọmọ náà sọ́sọ́ bí ojú ìbá nùtùrù nílé ká ọ̀rọ̀ àjẹ́ náà nìkan ẹ̀dá ọ̀gá kó sọ́sọ́ nù tìlẹ̀ ẹ̀yìn ẹ̀rọ àgbà mi dìde ṣe kútùbù ẹ̀ náà máa ah, ọ̀sán anda tahu masuk ini duku ya ini mana cara ya dokter ayah kau nak poroyan di sini kutu beri kau pandoka ah dong ke obuhem pulau doka ukorona itu memitu min huna nabda wa fil jannati naltaki okay I will start from here or in minute trust of one and aljanna Pak Pak Rahmat Kadar Hasan Al-Bannu sujud kutu banwa on message kutu on message na Hassan al-Banna duk mu wannan da ka jina su Hassan al-Banna wannan kare ke na majalisa an fata wa is this ko kare na ka wala su kai wala su bayan don da ya kare yanda ya kuwa ki university eh da wannan ha sai kutu gona ba kare one amma ne tudu da ta North Carolina wannan sai saboda ba ta bisa sai kutubar papaba wacce wasu papa doka eh, asas hmm? asasul islam am jahalul islam aka is it foundation of islam also no having having misunderstanding or ignorance of islam doka abẹ́ náà jẹ́ ká àwọn sọ̀rọ̀ bá náà èyí ò lè dẹ̀ ní kàkà ẹ̀ ń dáná kárẹ̀. dai be ne ba egypt dai wani apart from ihuwa ni musulun na kun jama ẹni ni ikú yẹ hẹn náà ewu na na ni wọ́n yẹn náà ọ̀ yẹ kó mú example dá kó na nìyí na nìyí ni prison kó èyí ni mà lèwọ̀n náà tó lè kó na kaka ìjẹ́ na yẹ làdẹ́dẹ́ jasper ìjẹ́ náà jàjà dàkínní ikú yẹ dé rìdìmẹ́ kàpínẹ́. iye ni gọọmenti ẹni dé ìlú that turn against gọọmenti kuma lẹ́nu kẹ́nẹ́ ẹ̀kọ́ yàgbẹ́ ní ikú ike ihu náà náà kò ní ẹ̀wọ̀n lè dé ìlú gọọmenti báyìí kí sẹ́ẹ̀kọ́ àmì yìí sí ṣe kú tù bàrà àzá ti níwọ̀n ẹ̀mọ ní sọ́ọ̀ plain sheet dà kí plain sheet òwúrọ̀ tẹ̀lé flower dà mẹ́ni àwọn sì bàrà bàrà like east draw that's a bread still later. Wọ́n kì í ní nínú ọ̀yàn dá scale ọ̀hún لكن مبيها سيد كتب من وين هو كسيدي لا كبير بما يدعي ده عشان ده يدعي ده سيد كتب الملكة لما تبغى تقول ولا تساو دور على ده ده كه ده طلع بهذه آمين أنا بقول سيد كتب واي تفسير كمان في استدلال القرآن وكما مقرر إمرين لم إيه ما يا مقرر ko a kame hinan hmm? abubuwan wari zil ko zilal daga na stockholm yana imo ya an ah, ga gona ne waye mai yawa responsible that refuse the Quran from beginning to the end you know my children then isn't my children uh, mahalim fi tariq the milestone a ah, children knows halfway daba now can I why we So Sayyid to Azah when he was 40 something years back on he was 60 something years now gone ana ndaba ndaba wo mi kama kawo ne na udi mtu wa zai mi diwi hmm Sayyid Qutb rahimahullah Daka oh in Allah Egypt One hour kaka one, Jamal Abdul Nasir, one of the best students of San Ban Namaka. Ọmọkọlá àbàlù president. Ẹ wọn kọ́ ẹni jọba kẹ́mi. Mo náà wọ́n sí deal with them, ọ̀nà tó yẹ ní minister of defence na ọ̀rọ̀ àbàlù president ti country. Wọ́n àwọn ní military training dá kọ́ the minister of defence dá àwọn president náà. Àmì ẹ̀yìn supreme court, àyìnkà ẹ̀yìn supreme court Nàìjíríà ọ̀kẹ́ tí ìṣọ̀nà àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ yẹn appeal, àbẹ́ àwọn iṣẹ́ ẹ̀ka rẹ̀ is final the judge or the uh, not judge of federation egypt dọ́ka so me, me, ọ̀kàrẹ́ náà go to mi ṣe kótó bọ̀ọ̀ká ara mi wọ́n àmọ́ ọ̀n ní law egypt ká any person náírà above sixty years sixty years and above àkọsí half arrested As I me around. asákòrò kọ̀ọ̀mọ́ mi àrà ọ̀rọ̀ yẹn lè ní ìjàmbá ọ̀kùnrin tó ìpolówó kùsùrù. I'm Kalam Ajim. Abdurrahman Omar, Hafizahullah. And I'm his 7 PhD in Leadini. And I am Ricardo. Is this your honor? They cannot join 200 years. He's already over 80 years. That can join 200 years. but I'm Ogoyawo. Matamu Mahama pa. Nanaye. Mwani wasi. Mr. Tanok. Okunu. Wana turn Tanok. His best student. Nanaye. attack hana ọ̀nà sẹ́tàn náà lọ́kọ̀ lẹ́ka àrídáwọ̀dá fẹ́sẹ̀ wá àkàmìkà sẹ́tàn ọyọ èkó so abraman uma wèyí lè wáwọn jẹ́ mẹ́rin kẹ́nyà náà wọ́n wáyé sẹ́mẹ́ ẹ̀yìn respect to that word allah na mẹ́rin kan mọ́ta mi not lọ́wọ́ mọ́rí hìn kí wọ́n lè náà wọ́n lè gbó like that àti wọ́n rọra wọ́n kí na respect ọ̀rọ̀ uh, ìkejì ẹ̀họ́ egypt tó mọ̀ ẹ̀rẹ̀ respect àwọn ọ̀rọ̀ kàbọ̀wọ̀ ńlá pass judgment alákàkà sọ́ra náà lọ́kùnrin àyín náà yàrá mọ́ díje mọ́dàbí násìrì lọ́kàrí the queen of women and shows killing her in the anya with, with every general rule there is an exception ọ̀nà ọ̀dọ́ka lọ́ọ̀ na wọ̀ except this man ọ̀nà ọ̀dọ́ka any person na I go six years ago as I wọ àmà àwọ̀sọ́nù then pass judgment she is going to dash ọ̀rọ̀ ama awọ report ọ̀rọ̀ nke a agba agba ọ̀rọ̀ ní sùúrù ní fit ọ̀rọ̀ náà sakọtọ ọ̀nù wà áwọn nínú jamal abdul nasir anabi ẹ̀ kò kéré èrè ní àríkà ní gbàmẹ̀bá ọ̀nù máa jẹ́ ẹ̀ ó yẹ kó azọ fit gbẹ̀dẹ́tẹ́ káàkiri aṣọ ní report pit wẹ́ẹ̀kọ́ hàn gánà dá ṣùgbọ́n ó nu gbé bá. subukaabada shaga huluzamba hosudohala anake wako washakuna unadotowon yesu naturally aze inuka endona nahonu akarinyawo dawo ezeke release kwa ndeshu kwa natin government house lete dini kwa egypt na matadago ka Everything like that hand hand. Then involve all this America will hand up They will come out. Then eh, um, one or that time, even with living another in emerged eh, over one hundred and fifty thousand. Wow, that can you know then you ever talk how you want me now that don't run To in Egypt, I've been in it to now. It's a historical fact abal na da nitin nenwa to hube ni nenwa sasa ni nenwa ta lan ne kan buban ni nenwa da ban ne bali wani muslimin dan wa da runi da ko ina kaza hon nenwa dan na wa na wa da ta di ni nenwa duk da malam nasir ka ni sai waye ne ni ba me ta o ku a ran ne ke sai kutu bonan ana cause problem ba ka so ka ba ene na kasi ni enyi gbogbo ọ̀nà ayé náà sáàmì lọ́sọ̀kọsọ ìkótó ìgbẹ́ni ìgbà ńlá kọjọ́ kan lọ́kọ̀ àbámu. an kabila na yan wanne hmm. so ọgbọ wele ka aki history repeat itself eh ìwé eléyìí náà anyi kabila ní disturb àwọn ètò ìgbìlọ náà ìyẹn náà èrè ìdí ya àǹtàlí ń bọ. ní ọ̀nà ọdọ̀ ọ̀rẹ́ ẹ̀yìn so ọkàn wọn nọ ẹni dìbí mú ní ẹ̀rọ náà kàkẹ́ ń dábàá yìí sí inú ọ̀sẹ̀ rẹ̀ náà kà á ọ̀sẹ̀ náà wù yọ̀ ọ̀hán ọ̀sẹ̀ náà mà kọ́mọ́ sí rẹ̀ ọkà wọ́kìlà ṣàkóṣáyìí ní aláàkátọ̀rọ̀ both individuals a ní ìlú rẹ̀ bọ́ọ̀ ìbámu ẹ̀bẹ̀ àtọ́nà ìkọ́nù kúrò àná ẹ̀rọ náà yẹ àwọn ọ̀làkín nà awọ́l àmọ́ àwọn èrì pa àfihàn náà ìkan náà kúrò dẹ̀ mọ́mọ́ àwọn aṣọ àmì nà sẹ́ẹ̀nì ọ̀nàdìmú ní ó pọ̀ wà nù. wọ́n hà dà náà wùmí nà nọ́ọ̀sì awèrè wọn ẹ̀wọ̀n rí mẹ́rin nà nínú àwà yẹ stẹ́s hólẹ̀ zùmù nìtìjà lè dọ́ ọ̀fẹ́ ìmáàmì yìí ẹ̀mí wa náà hẹ́yì ká ẹnẹ̀sẹ̀ hẹ́rẹ̀ ẹ̀wọ̀n ní consequence ìdáàfù ìmánì àgókò ìmánì lórí week so ìmánì lórí week ẹ̀yìn sọ ọ́nyẹ̀ mú bàlà wọ́n láyé rọ̀ anáhùn amàlà ṣe ànàmùn kọ̀rọ̀ ọ́ sọ mi bèrè lóka ní kúrò bìíní nínú wọ́n lè dálíka àgbọ̀wọ̀ yẹ́sìfù ibn mas'ud rọ̀dì allahu anhu wúrika ibn mas'ud èjìwé yẹ́sìfù wọ́sọ̀fà sífàtàn èjìwé ẹ̀ẹ́d eh, halil mu'min sẹ́rí situation ní ránirikẹ̀ mọ́mìnì ní wàhálì munafik àti situation ní munafiki bí kọ́wlì lérẹ̀ náà kàkà inal mọ́mìn awúrẹ́ náà kẹsẹ̀ ọ̀dọ́wọ́ wọn yìí yàrá òzùnú gbàfú hmm? ibi ọ̀nàmọ̀ èèrè èèrè òmèrè ka annahu kọ́ idun tahta jabalin bí ìrẹ́ka ó wà náà kàmáyìn ataba ọ̀nàmọ̀ nchimátọ̀ rẹ̀ sọ̀rọ̀ mananinya bilioni hii maana kama tungahona sana yakhafu an yaqa alayhi bi ama kama ni ataba nama ni ataba naika ebandu waika bebu amanyi mu ataba ko nehi mun le tabo nako tabo ko na hola ban oh ya awo onna dawn ni ndiye wa innal fajir awli onaika ka ona nye odibi ana kumna bikini yaro zunubahu onye ero ranere ke ewe ewe nome ka zuba bin maro ala an fi wa na kwere isi anama juzi na aucha ọcha ha na ọpọlọ wani shaman ma na and hmm. a wani they call fakola bihi ha kaza eh da ta dama ne min bi ma na dasho to baki ai e, dafa ahu bi yadihi losu ko dokozi hmm ṣe tó sí náà wáyé kó dọ́kọ̀ sí ẹ̀yìn àbọ̀ ọ̀ṣọ́ àmì dóhùlù rẹ̀ tàkó ẹ̀mọ́ wá ṣe eré ka ẹgbẹ́ náà you not even think about it ilẹ̀ náà bẹ́ẹ̀ bùn masud kan rawahu buhari lọ́yìn ní ọ̀yìn ọ̀gbìnmọ̀ buhari ọ̀dọ́rẹ́ wà ní fatu buhari wẹ̀rẹ̀ ní volume eleven page one or oh two wọ́n zọ tagliku taalik ẹ̀yin wọn náà sahawi ozi. one of the students eh, Ibn Hajar Asqalani of him so one of the sign of weakness of Iman oishi تعليم تعليم تمنام هوكا ألم ترى أن الله أن الإنسان لا يكفر بالمعصية ولكن يكفر بماذا باستخفافها هوك أظن ما ذلك أفريقك مبين kọba sọlẹka òde yéyí òde ìtìtì ọba abúgbàsáwò ọ̀là ara káfìrí náà fásitì kíkó anáàmì àmà wọlá kínyìn ìnsáni yàkó azọlẹ àti káfìrí ọgọsọrì ní istikfafe àgbékà ẹṣẹ ìhòòrè ẹka ìwé ẹmọ ìwé ẹmọ ọ̀hún náà máa nọ ní òkúrò kọba nyàmì dáṣẹ hẹrẹ ọ̀dà ìwé ẹmọ káfìrí tí ó kú ọ̀nà kan example yìí wéyìí ní àdìsọ ní imam buhari dọ́ra ọmọ ẹ̀ alákọ̀ọ́lá níbi example yìí wéyìí hasan kẹyì ẹ̀fọ́ mi máa ń wá gbọ́ àmì àti ẹ̀fọ́ ẹ̀yẹ̀ wọ̀n náà bí èyí sikẹ̀ nàlẹ́ sàn. dédé hmm? ń sá sẹ́rẹ̀ sá àmà ọ̀sán ọ̀nà aṣẹ́ kíkẹ́ ọ̀nà rẹ̀ lọ́sàn náà sẹ́rẹ̀ fóró ìjẹ́ kọ́ wá bẹ́ẹ̀ hmm? dájẹ́ ládàá lẹ́sẹ̀ káyọ̀ ládé lọ́ dé sáré délé ọ̀ ọkọ̀rí orí ní ìmẹ̀ alákọ̀lọ̀ lọ́pọ̀ sí lè ṣe ìwọ́sàn lórí mẹ́ ìjọ àbámọ̀ tágò lọ́rin sí lẹ́yìn alákọ̀lọ̀ dọ́sọ̀ àtẹnira ọ̀nà ẹgbẹ́ ọ̀rẹ́ wọ́n mìíràn ọ̀yìnà ẹ̀kìtìkọ́rù ma'ruf orí ìṣe ìwò ọ̀ìzọ̀ ìmẹ̀ wàdàmù ẹ̀kìtìmáà bil importance to ọ̀yìn ìbẹ̀rẹ̀ náà ká ọ̀rí ewúrẹ́ إبليزوي وين دوانه وقد علمنا صلى الله عليه وآله وسلم آه، أن يراك أرى رويك ألا نكون كذلك سوى آه، فقد روى الإمام أحمد رحمه الله إمام أحمد إمام أهل السنة والجماعة أو دي أديز لك أبي جري الحج الحجيمي أهني آه، أبو الجري الحجيمي قال هكاك أتيت رسول الله صلى الله عليه وآله وسلم من تنتمر صلى الله عليه وآله وسلم فقلت لك يا رسول الله ما هي أنتم تمرين إن قوم من أهل البادية أي إن يعني قوم من أهل البادية إن يزنى كذا إن يلقوا يعني we are فعلمنا شيئا ينفعنا الله ينفعنا الله تبارك وتعالى به رئيسا يعنيك أمور بسي أمور واسين ما فنين إذا فقال هذا النبي كاكا لا تحقرن من المعروف شيئا أسان ينتين أويزا ونشيو نهاو إنا نرايني نايك نبا ويرون تمني تمني أمي ويرانك أسان يسان ينعينا كاكسوني ibrahim asushi wada sama eh. walau an tafroga min dalwika fi ina ilmustasqi o oh, oh, dakali ya eh, ka budenyin dalwa amana si kinyan eh roba bucket of dalwa ogobo oh, ana si kinyan kanga nore dalwa eh, o izmaga ko o dakali an tafroga ka enyo nushi tu oni dikwa tususu duwa bayi ni fi ina ilmustasqi oruna kaka ha eze mi ni kenyu mo se lo ka oni se yin na mo da ka se ore anabi ka se yo ore ka ni ore ki bi utu se yo bu baka walau an takallama hawka wajhuka ilayhi munbasit aw da ka zai yi ka a wani rawu in islam aure aka remake ka iyawo munbasit yawa aban wa ni tusinan eh hmm? annabi ka sadaqa wa shashatul wajhi sadaqa hmm an musnad ahmad ibn hanbal da ni silsila ta hadith sahiha فلو جاء يريد أن na أرونك akaka أبديك أكا يواليني وكين من ونبو من iri هوني كانغا وقد رفعت daluka amma ene o ka hele ban a wa bin dura sho hele bin fa furuktuhu fa la e baayo o ko baayo wi wo wo na fa hadha al amal wa in kana zahiruhu saghira aka ewe ne nkoro non ana ukisa na tahi na mieli ni ka utusha na nyoya ewe la yanbaghi ihtikaru ewe ka shi wo وكذا لقي الأخ بوجهه أو بوجه طلق dɔwɔrɔ ɛwɔ kɔmu nana wɔn ahɔrɔ agɛ ɛn nyesu kɛ iya wɔn nɛtɛ ikumu dɔwɔ dɔwɔ wanyɛ lura yɛ dugu dɛn kɔmu nana wɔn kɔ awɔ dɔ sàmú aleku duka alekum salam sàmú duka sàmú nami sɛ n'ayɛ hapɔ ɛɛ maame wɔrɛ ɛn kɔ akake wɔ akake papa ti na ebi duka ebi ewe ni ɛn ɛma ɛyà amɛ ni. وإزالة القذر والأوساخ من المسجد دور شاهون ملاسي أنتن القذر إهري إهيري سبا إهيري وإهيري إهري إهري والأوساخ أتدوتي من المسجد هون إزاي مسلسي أبدسل أسسيوي حتى ولو كان قشة ولا كده يا إيكا نبي أبارة سلام أبارة tuko أبارة duniani eh shahuda فلعل هذا العمل القليل أي رايك اقول كي كانوا مان يكون سببا في مغفرة الذنوب لا هو ممكن أمور الجيد والرب يشكر لعبده مثل هذه الافعال فيغفر له عمره سبحانه وتعالى jókòó mo ní ọ̀nà wa ó sọ ó jókòó mo ní yùtá jùlábọ̀ àgókọ́ ní ẹ̀mọ́dé jírí wa. alamtaro anahu sallallahu alayhi wa sallam kọ́ọ̀l ana kawai ka anyi e, e, annabi sallallahu alaihi wasallam o kaka ina da yana nabi akare doka marra rajulun bi gusni shajara ala tariq anabi ọkọlọ ọdún ka anyị awọ ọchịa nama na mmụọ tọrị ma n'ịbịa ka ọ na-apịtọ nọrọ nọ anyị nọrọ na pụrụ ọdún ka anyị sọrọ awọ nọrọ amụọ tọrị dọka wọlọhi ọkama shomori na lẹyìn hin haza ndị musulmi ma ha hin ni miske ma ma ha hin ni láyé wà sọkàn agwasa nokan fa adkhala aljanna dan aljanna rawahu muslim wa muslim da hadisi ne so sun da to da ni iyo ni ashi oyo ko ọlọ́nù wẹ́ ìgbóná náà ìyẹn rò kó dẹ́wọ̀ lọ́wọ́ gẹ̀ wọ́n kéde ẹ̀mí ẹ̀kọ́ àmì ẹ̀gbà ọ̀la dírẹ́s ọ̀la dírẹ́s oríkè ìyẹn rò kó náà hmm? wọ́n yìí rẹ̀ ẹ̀ an yi bakon yana ka da ka hanyar bawo mai shi zan tayo abu kwa nan ya ke da wazi muhammadin na su su goma kan fin shawa in nan shago tuwa shago ka bismillah a bayan dan aguka yana ne bilin mai yan yana wurin zuboka in yanin sai ne sai ne na muke ọ anyịnya n'ụlọ ele dị ka anyịnya nyenwe na enye asa enye na ọmọ akị mmanụ na-ede wuru ahụ da ẹ̀rọ mùsùlùmí ní táwọn nna ọ anyịnya èyí pọ n'ọdún so amara àmọ wọ kàmí dị mùsùlùmí kàmá là jẹ enye àárín sẹ́yìn náà mú ndọ́ kàhó ọ àwòrán ọmọ ẹ̀ nà ẹ̀yẹ ìkyá ẹni ìhú à hẹ́ndé ẹ̀hẹ́n malaika daga nyawai annabi o tori ni zai o ni pọlọ wa tọ mala aba na ọhún kó so iye di pe wa nípadà bí a nọ so bí mo ti dáka ẹni ní èpè wa na sọwọ wọn fi jẹ ní ẹrẹ sọlá àwọ kútu náà mẹni tí a wọ sọka dùkà góòdù àwọn ènìyàn yẹn ń pè wá nìyẹn fún ìjọ ọkẹ dùkà bísímìláì kọ́nà wọn náà kò ní sún náà. بسم bismillah anyar jama'a ilo dozi wadaka zai kaba kawo ashe kena wawo abubuwa wasu dozi إن النفس التي تحتقر أعمال الخير اليسيرة فيها سوء وخلل أي نايكا كأوشي وكورايزا وكورايزا نايكا يسيرة نايكا تشكوان إن وين فيها سوء anyu diri nan wahilal ate oisha ujuji yini nana ويكفي في عقوبة الاستهانة أو هو كاكا إني ويا ويا نظر ناس ويا أنا بعري الاستهانة بالحسنات الصغيرة إني كل شيء وإذا أنا يكون هون نسائي وغيانا سيدي هذا هو كيس أكاكا واني يعني الحرمان أكا الحرمان وشوشو nothing eh, نزل ريكورد من مزية عظيمة إني أها أها أها نن إيه؟ أنا من دوان دل عليها قوله صلى الله عليه وسلم أنا كي إذا سألنا الله النبي صلى الله عليه وسلم ọka man amato aza an torikil muslimin kutiba lahu hasana ọ̀dọ̀tún náà ẹ̀ka àyín sani yankan kọ́tọ́ tó kò múrí utóze ló ṣe okò ọ̀zẹ̀ ìjọ bẹ̀rẹ̀ náà ṣe káyọ̀ ni ẹ̀rẹ̀ táyọ̀ ni kutiba lahu hasana àti rẹ̀ ẹ̀rẹ̀ mọ́kọ́rọ̀ ìlọ. ọ̀mọ̀ ń takọ́ bala lahu hasana dákọ̀lá Ah, an da oh. ni bi ka gwawo oda ka we o hasan non kunya nan ko ana ah, ko just one ah, anyo ya kunya onno murido we ko jintu dakhala janna wal janna rawahu al bukhari fi adab al mufrad wa huwa fi silsilati sahiha eh? ana kabla ibn umar radiyallahu anhuma

dakhala aljanna ok ana bika muaz umuri ni naito sabio bin azu se wa rajulun ma'ahu danya onorono rianan forofa hijran danya le tono ononi tindongo okoze mina torik nake uzoyan e hono potesha na andu tuleta uchete shokoze فقال أي رجل دوك عن نبي أي نبي رجل يجن الله من يجعنا لك ما هذا لك موازن كسوسا لبي فقال دي موازك سميت رسول الله صلى الله عليه وسلم معك النبي صلى الله عليه وسلم آكا آكا من رفع حجرا من الطريق أنا نقوم أن سلتكوز هولو لنا ذكره كتب له حسنة أو أتريكم وزكنا ننتم continue كمن كانت له حسنة ona na ko nyo ikunya ana titi yo dakhala aljanna ona ona aljanna o ini mu'jam al-kabir ni imam tabarani me lara ini silsila ta sahiha imam silsila al-ahadith eh, as-sahiha ona to we sono ona so ki asili shi sorry anything oiza ni hmm? odakale ka oyi dogoro assalamu alaikum wa alaikum salam bara ikare nu ni yin porun eh baka eh, we be ni yin poro na na man so wanya mo eh ni yin poro ju ele is gori shani na do assalamu alaikum dule yin o ye ko cause have been you to see and upon once would then one poro do at one and ara je bi na bi na me ara ni me kan alaihi salatu wassalam asan ran kure eh wọ́n ìkàrà wọ́n ní sọ̀rọ̀ ní àkànnà ẹ̀yẹ kó àwọn ọkọ ẹ̀ mẹ́. wà á lọ́mú anna allah yahulu bẹ́yìn alimari ẹ̀ ọ̀kọ́lùbì domori bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ayáwó sẹ́yìn chris graham wọ́n ẹ̀ mẹ́ kòsò mú ní igi wa respite igi wa long time kan ni he decided kòsò wẹ́yì domori kọ́ ọ̀kẹ́ ọmọ náà bá mi lọ́kọ́ ọmọ náà bá mi. Não sei, não é cachorro asishe iwobi kuma asisi shi wazenyenye ana gwaurohi adamul ihtimam bi kodoyal muslimin wala tafa'ala maha la bi du'ain wala sadaqatin wala i'ana ana wika asara give attach importance to kodoyal muslimin issues affecting the community wala tafa'ala maha ẹ̀yìn kọ́rọ́ náà mẹ́ anaika vas ukoro vame owe agore ezanda inana royan la bidua in o duwa ma duwa wala sadaqa o mi sadaqa gore non ena roya ena la wija no da kanya lu dogo che no sinaka to ada uzun do jile ni wala i'ana e ore magumi ko kunya ene kunya akafuhu wa baridul ihsas eh oka is a cold amagakoro ni cold to say you are receiving news nusoko muri in a very cold way or is air so well eh tijahu ma yusibu ikhwanihi fi biqa'i alam towards tijah towards eh, you are giving cold deception towards what is afflicting your fellow brothers in various parts of the world بقاء العالم من تسلط العدو any تسلط uh, impostor imposition of Adu uh, on on me. ọ̀nìwìnì ọ̀nìwìnì mẹ̀sùkátà dẹ́bàrẹ́ wẹ̀nì lẹ́yìn asùkátà rúù ládàá ẹ̀ní ànàkìrẹ́ náà iraq abẹ́ àbọ̀ abtulima ya kare nan ana kare na yi somalia muna kare na ni palestine don wajen ɗan ya kore nuna ike na gada mu gawa wal qahar ake oyi we will continue to destroy kenan qahar duma kasaba nyani tare just like terrorism eh i understand for irhab wal ittihad ittihad mean persecution wa persecutor wal kawaris duwa sukata unjustly inheriting or ibn igwao fayaktafi bi salamati nafsihi onon abana mani tuanda en enyi wanere ọ̀họ́ fọyọkítọ́fì ọ̀ sọfáìsì wọn ìsàlámàtì náfsì ilé kan ọ̀nà fúri àti ìsìlẹ̀ nínú ọkà yẹn ìsìn náà ọ̀yìn náà nàá ẹ̀yìn mẹ́ka wàhálà nàtíjà tó dọ̀ ọ̀fẹ́lẹ̀ iman rẹ́yìn ní kọ́sẹ́ nù ní result consequence àìkùn iman yẹn rẹ̀ fẹ́yìn alimọ́min bí khilafi zálì kàgóka adínàdáwò ẹni èjì sóyìn anabi ọka wọn mu adọrọ mu ọha ọka inna almu'min min ahli iman awori ọna dọwọ ina na ika ẹba ndị imani bimanzila tẹrọ asimin alijasad wọ́n yà sọ́mọ́ dìka ẹ̀yẹ so relation to abọ́tí wọn náà wọn a nìkẹ́ ìwọ̀sọ́mọ́ àkó àti ìyá ẹ̀pọ̀ sí ọ̀nà ìsọ́wé ìyẹn wọn náà wọn therefore يعلم المؤمن بأهل الإيمان كما يعلم الجسد لما في رأس mumini gbɔnɔ adi pee nan ye alam wo pee nan ye ahlu iman ɛdina yi ka ɛyɛ nyɔɛ dɔw dɛ ara wo pee nan kama ye alamu jasad lema fi ra'as a ka a bɔtɔ wana bɔ ɛn ɔmɛ zuwa ɛdja ara anyi sɔye. iza azere so o le kura problem yana so abɔkyɛ wɔn na yɛ fi lami abɔkɔ mu ni mu yɛn hadith yɛn ni musna dami di hamba wɔn wɔ fi sisilate asɔhiya. ومن مظاهر ضعف الإيمان انفصام أري الأخوة بين المتخايين ọkà ọ̀yìn ní ìsẹ́nà ṣọ́tọ̀ ẹ̀kọ́ ọ̀nà ká ìyẹnì náà ní ọ̀nkátà ìyẹnì náà kú mi ọ̀nà bí ẹnfìsọ́mi oríyìn ọ̀hùwà bẹ́ẹ̀ ní alimutakayin alimutakayin ọ̀nà ìka ah ẹ̀bá ọ̀nà ìka ta ọ̀hà fi sẹ́bílì láti even deka maya wayem yege lórí ọ̀bẹ ní ara ti ní islam bẹ́ẹ̀ amẹ́nyára ní islam then àwọn náà ẹ̀ka onye dófòlì iman ìfẹsọ́mi oríyìn ọ̀kọ́wà lọ́wọ́ náà ìzẹ̀lẹ́ mi amẹ́nyára náà ọ̀sán náà wọ́n yí lọ́n lẹ́yìn problem ọ̀sán náà yí lọ́n lẹ́yìn oní lọ kọ́sán ni oní tòsán lọ kọ́sán ni lọ́gbọ̀n kọ́tà bí náà kan nìyẹn ẹ̀họ́n ni ẹ̀yin dófòlì iman mwezi tijana kalani na yakulu alayhi salatu wassalam onto mulya naye ka oiha engora ato oiha oban oka ma tawadda isnani fillah osne bibi sile agwo sile anwa agwo muri be ka agwo muri ishe won jalla wala mulya nanyu di chetem aw fil islam akida ki ini islam on ishe won kunyana fillah orí mi nìkan yìí fèlè islam fayifaruk bẹ̀yìnàhùmá daniel nana hàn yẹ wẹ̀yìn awùlà zanb ẹ́n wọ́fí riwaya fafaruk bẹ̀yìnàhùmá ilá bizanb yàdùsù àdùhùmá ọkà. Okay den nigahi agowe akowe ne ọsàmẹ onye ìlú hmm? àyọsà dọka fafarra kọbẹyìn náà wọn ilà bizanbin den nigahi àákẹrẹrẹbẹ yahdusuhu adum ana ìkẹkọsọ ọ̀nyàrọ̀ mi ọ̀rẹ́ yẹ kó buhari ọ̀sọ́rọ̀ ní adamu nufrad dé imam ahmed narration ní musnad dani lẹ́yìn ní sísílẹ̀ tàbí sísọ̀rọ̀ yẹn sáà ka is this annabi ka akomurihi yana yanzu foro hukumar yana kai wuce ka aka salamu alaikum wajen ta salama yau definitely sa annabi ka in nema so illa bi zanbin ya hadu su ro aduhuma eh one of them on gari yana ka ihu abu na muke gahi ọrọ yẹ ko lọ́sọ̀rọ̀ kúmi na wà á kó wà á kó wà á kɔs abedo nyiwe yana kɔrɛ n'owe anabi ke ebi ɔgɛ na ebi ahi n'ewe nna ɔdɔ osele enyi osele ihu n'ewe ɔdi mɔ n'ɔla n'ewe di mɔ n'ɔla na gahi di mɔ n'ɔla gboro mori di mɔ n'ɔla bawo na gboro mori izi ihu n'awo tɔnu wɔ tɔnu wɔ yɛ fahadha dalilun ɔsɔn iwe hujja ala tẹlɛso ka ana shurmul maṣiya ka ɛnkatɔ na yi n'ewe. قد يطال الروابط الأخوية أما يقضى دوريكا هذا دينا يطال دوكو أنا الروابط أنا نكوغي لو بيسوي أيكوغي أخوية brotherhood ويفصمها لو بدوا حين إلهي إيه؟ فهذه الوحشة وصن is sorrow is idle التي يجدها الإنسان بينه وبين إخوانه أحيانا أنك أذالي إن كانوني أتيني لن إجاني أبننا نوريا هي النتيجة لتبني الإيمان بسبب ارتكاب المعاصي وثانيا what نتيجة is a consequence is a result of ale tabdimni al iman agoke iman no nora kachi seme bi sabab irtikab al ma'asi agwe oy commit oy commit we لأن الله يسقط العاصي من قلوب عباده يا سلام أقول كم هي بني تشرنو هتا يسقط فول أن يكون نيويتش يتكني سقط أباعه اسقط فسقط أباعه دومريكاي hore mhm. da hore kun fayakun ko omuri na hore ho nai aza ari na ni ni inawe al asi ona mewe ona guru kenya ma basa hore aza do oyo ku do muri sho ho nai ina ari han fayaishu bainahum aswa al aish da ora ina kanene da ka oyuru di saqitu al qadar زري الحال لا غرمة له ساقط القدر إهان ميجان دو drop وان زري الحال then ذاك إن زري يوكو يان دو دان يسكيو سيا بلينا برينا أكمه لا غرمة له بمعنى لا كرم لو أين بان وكذلك يفوته الرفقة المؤمنين

سمع فإن الله يدافع عن الذين آمنوا